alhamdulillah ọdá ọpẹ́ fún ọlọ́run ọba ọba tó láàrẹ já ọba tí ó ṣe é ní ọ̀rùn wa láti bẹ̀rẹ̀ tẹ̀síìrù wa pẹ̀lú sórọ́tì mùdáàdìlà sórà yẹn ọlọ́run rọrùn fún wa láti borí rẹ̀ ti bí lónìí pẹ̀lú ọlọ́run àwọn amúsọ̀rọ̀ sóra yi náà bí iṣẹ́ wa gbogbo ọ̀dọ́ bá ti fẹ́ tú sóra tuntun nínú Al-Kùránì láàmà yìí kí a máa ń fún wa ní general background a sọ̀rọ̀ nípa tó ni àwọn ìmọ̀ ẹ̀kọ́ tó ń sínú náà lọ́lọ́run fẹ́ jẹ́ tọ́lọ́n fẹ́ jẹ́ àmà sọ́rọ̀ tó ṣáṣù àìṣáṣòro alìkìyàmà ní jẹ́bẹ̀ alìkìyàmà ní jẹ́bẹ̀ títí alìkìyàmà ní jẹ́bẹ̀ ní ti ọjọ́ náà lọ́lọ́wọ́ fún kó àwọn ènìyàn jọ ṣùgbọ́n àìṣáṣòro ti bí ìfẹ́ tọ́lọ́ gbà lérò bọ̀dọ̀ kọ́lá yẹn ti yẹ ìyẹn náà ń bẹ lára àti tó fi sọ pé lè awáyé ìhásírì à ń bọ̀ abẹ́ mo hásírò àkọ́kọ́ torí hásírò ìgbẹ̀yìn bọ̀. sọ́ọ́tù hásírì sọ́ọ́rà yìí sákọ́kọ́ bẹ̀rẹ̀ láti fi wípé ṣé màtíyà àbí mọ̀dàlíyà bá a ti sọ nínú sọ́ọ́rọ́ pẹ̀lú gáàmìlà ọlọ́run tí àlùkùránì kù lọ́wọ́ mi ó kù lọ́dọ̀ mi ẹni bá ti ìbéèrè tí tó bá ti gbà ọmọdé àlùkùránì àbẹ́ rí tí bá ti ìbéèrè tí ọ lọ́wọ́ bá ti gbà ọmọdé àlùkùránì tí mo sọ ọdún ìjáde àti sọ̀kalẹ̀ màdínà rẹ̀ sọ̀kalẹ̀ àbí màdà ní yáàdì àbí màdì yáàdì kílẹ̀ ìrìn ẹ̀jẹ̀ àwa rẹ̀ bẹ̀ wàhálà ń sọ. Nàbọ̀ títẹ̀ nílẹ̀ sọ. Ẹ̀yìn jáde nyá. Àṣọ̀rù kánú tó di sọ̀rù bá di bùbùrà. Ó wá nínú sọ̀rọ̀. Sọ̀rọ̀ lò. Kí ló kọ obìnrin náà? ọkọ ọkọ rẹ̀ ó rẹ̀. ara ara ẹ̀rẹ́ sáré sọ́wọ́ àná kí ló kọ ọkọ rẹ̀ kùránì yìí wọ́n bá ti wọ́n bá ti gbà á ti gbà wàlẹ́ kó sàlá ẹni nà ẹni ẹ̀rí ìjọ̀jẹ̀ wá jù lórí ìtìlẹ̀ tó sì máa ń bọ́sù. ta ló mú kọ́kọ́ rẹ̀ agbèsò alọ́kọ̀tì bónú lóde bónú tó ní ma jẹ bónú ní ìtúkọ̀ yẹ wá jà. Sanda ba gala ɛyɛ, yadu wa tó a tó tó a jà tó tó á dà bẹ́ẹ̀ màjí yóò mú wa kọ́bílà ìgbé ọ̀sìn nágálà wàlúmọ́dà ní máa bá dàná wà ní tẹ̀sẹ̀. màjí yá tó mú wa kọ́bílà ìgbé ọ̀sìn nágálà wàlúmọ́dà ní. ẹ dákun nínú àwọn àṣewárò àìmọ̀jáníyà oníṣòro àṣìṣe ẹ̀rí rẹ̀ náà jẹ́ wípé ẹ̀rí tí ọ̀rọ̀ àwọn ọmọ náà ti wà mọ́ ẹ́ ṣáṣìlá wà báyìí ta ẹ̀mí ti pọ̀ ti bọ́ rí ní ìjọba tó ara ẹ̀ mo máa máa sọ ẹ̀rí lórí ara ẹ̀rí ni wípé ibi táwọn máa ń gbèdú wà gómìnà ọ̀rọ̀ wọn di sílẹ̀ àmàdínà wáyé ọ̀rọ̀ àwọn náà gbèdú wà bẹ̀rù sóra kan tó yẹ bá ẹ̀rí wípé màdàní yà ni torí ní mákà òbí bẹ́ẹ̀ báyìí. sábà wá wo súrà yìí nínú ìjọba àjọdọ̀ máa ń pa rẹ̀ síwájú ká tó máa dúró ká tó máa yànnàná rẹ̀ oníkìlọ̀ mo ti wá fọdún rẹ̀ mo ní bá á máa lo ọkọ̀ tó a máa pè ní بني النبي نبي بي الضاد بني نبي نبي بني نبي بنو نبي ìdílé kan nínú àwọn ìdílé ìyàwó nínú ìdílé ìyàwó títí ń gbé màdínà nígbà náà wọ́n jẹ́ mẹ́ta bànú nàbíyìrì ẹ̀ọ̀kan bànú kọ̀ ilé kọ́ta bànú kọ́ inú kọ́ ọjọ́ mélòó ọjọ́ mélòó. àwọn àdílé mẹ́tẹ̀ẹ̀ta ìyàwó bí ni wọ́n àwọn tí wọ́n ní ìlú madina yẹ́sìn àwọn ń jẹ́ ìdílé méjì ìdílé house àti ọgbọ̀rọ̀ àwọn ni wọ́n ní ìlú kótó di kó ń tẹ́ ńlá dé àwọn ìyàwó ní ìwọ̀n tí wọ́n máa lọ́wọ́ tẹ̀lé tẹ̀lé ní ká ìwọ̀n bá torí kí oníbi bá ìjà àwọn ìlà. àwọn àbáni ó ní àbí àwọn ọmọ àkóṣùlà ìlú àwọn sọ́kọ̀ ìgbà wa wà látọ̀dọ̀ àwọn sálà lórí ibi sọ́rọ̀ tó lò gbàní ìyàwó ìgbà wa wà látọ̀dọ̀ ìmọ̀ àbá wọn a máa pè ní sọ́rọ́pù àṣírí wọn a máa pè ní sọ́rọ́pù àyàbí ẹni tẹ́ ẹ bá rí nínú àwọn tó pè ní sọ́rọ́pù àṣírí nítorí ibi wà wà ní torí pé ó máa kéré kẹ rí kankan tí sọ lóko kan àyàtúkọ́ jẹ́ pé sọ yẹn wà ní torí ń sọ́rọ́tù àárẹ̀ ìmọ̀ràn torípọ́nà ń sọ̀rọ̀ ẹbí ìmọ̀ràn bẹ̀ sọ́rọ́tù ìta torípọ́nà ń sọ̀rọ̀ àwọn ọmọ bẹ̀ sọ́rọ́tù máa ń dà torípọ́nà ń sọ̀rọ̀ máa ń dà bẹ̀ sọ́rọ́tù ànáà torípọ́nà ń sọ̀rọ̀ àmúnàdà ànáà nì àmúnàdà sàrán pàtàkùnṣá dídé parí ọ̀rọ̀ sọ́ra eléyìí náà wọ́n ń pèrè sọ́lọ́kù ṣáṣírí nítorí ìdọ́rọ̀ ọba sọ pa rẹ̀ níbẹ̀rẹ̀ wípé wọ́n lè rí akọ́rọ́jà ìlàbí náà kàrú ní láti ìkáàmì. àwọn tí wọ́n bá sọ wípé sọ́rọ̀tù bà ní nàbírì àwọn sọ bẹ́ẹ̀ nítorí àwọn tọ́lọ̀ nítorí wọn sọ kalẹ̀ tó sọ̀rọ̀ nípa àwọn tọ́lọ̀ ń sọ̀rọ̀ nípa àwọn nínú rẹ̀ torí lẹ́yìn tá a náà ti di àwọn ní náà yẹ tí mo sọ yẹ wọ́n yẹ wa ìdílé mẹ́ta. oníyàwó bí ti bẹ ní màdínà àgbà bá ń sọ mẹ́bẹ̀ẹ́ bá. bẹ́ẹ̀ lọ́yẹ kọ́yìn lọ́wọ́ ní lóbi síwájú bẹ́ẹ̀ ọkàn lóbi síwájú àwọn kéré sáwọn méjì ìtàkọ́ èyí bí ìtàkọ́ bá kéré síwájú tó lóbi nàbí kọ́ nàbí nàbí nàbí bọ́ọ̀dù ọ̀dà ọlọ́run ti rọrùn. báyìí kéèkì nàbí yìí nàbí ọ̀dà àwọn sọ̀rọ̀ àláwọn yìí ké àwọn ní ẹgbẹ́ yìí ìnáwó àwọn ọmọ lọ ìgbẹ́ta lóde kú. abẹ́ ọ̀parí ìdílé méjì táwọn àdílé tí wọ́n ní ìlú tí wọ́n aláàbọ̀ ọ̀sà tó wò rárá àwọn àti ọ̀rọ̀ kò sí ilé ẹ̀já máa bá tó lọ ní kò ń kan padà tó ní ìwà lẹ́yìn tí ó gbà wọn mọ̀ níbẹ̀ ni. ẹ dákun ká má bàa pẹ́ mẹ́ẹ̀ ó kọ súra ẹ̀já máa dì wá ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀ká. nínú kẹta gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ ní kí bàbá wa kà á yà rẹ̀ ní méjì méjì mẹ́ta mẹ́rin ó yẹ kó náà ń tó sọ ó jẹ bẹ́ẹ̀ a bá lọ ka alukuraani tàbá kàáyà rẹ̀ níbi níbi bí mẹ́ta mẹ́rin ọjọ́ mélòó ah, Allah múlò bọ́sù ló máa sàkà ló máa sàkà bọ́sù. tàbá wa ń ka nọ́mbà sọ̀rọ̀ Al-Qur'an ọwọ́ àti nàbà fifty nine òṣìṣẹ́ àwọn ìjọ àyàtọ̀ àmì rẹ̀ wá jẹ́ ayé twenty four òun ẹ̀ka wa ń jẹ́ sọ́rọ́ tù. àti àpàdé ọ̀sẹ̀ ìdí àwọn oyèdúró èsì oyèdúró èsì àti ahụ ìdí àwọn ọ̀dọ̀ a à àdúgbò èyí na nàbí sọ́rọ́sù bàní na sọ́rọ́sù bàní nàbí bóòlù ìwé ìlú akọ̀rí ti kàn án. ẹ a sọ̀rọ̀ sani níbi tó ti sọ̀kalẹ̀ làwọn kọ̀ àmì ẹ̀yìn ayé atọ́ rẹ̀ adájú àyà tó ti nọ́mbà àyà rẹ̀ àti tẹ̀rùtíìbù àáfẹ̀bù tó ti yẹ fún sáàpù ìmọ̀lúfọ̀lù sórí wa báyìí àwọn àbọ̀ síbi sábàbù nùnú oníhà kí ni ṣọ́ọ̀dì ẹ̀ rí àwọn ayàkọ̀ kan wà rẹ̀ láwọn dá nídìí táwọn fi sọ̀kalẹ̀ mo rò ọjọ́ mi yẹ ṣùgbọ́n ọlọ́run ọba sọ kalẹ̀ lẹ́yìn ogun tá nàbì bá wọn bàánú ìgbà tó fi lé tẹ́rí nígbàtí ànẹ́bíwá muhammadu sallallahu alayhi wa alihi wa sallama tó dé lu Madina àwọn àbá onímọ̀ pẹ̀lú ìyànjú wọn wọn á pín ìpele gbígbé Madina ànẹ́bíwá muhammadu sílẹ̀ wọn pín alákọ̀ọ́kọ́ láàrin ìgbà tó dé Madina títí dìgbà tó jagun ó fòlù. ó dìde yàrá ṣẹ̀gbọ́n ẹ̀jẹ̀ léwu kò sí yẹn padà lọ́wọ́ òkè gbogbo padà ń fẹ́ títí títí títí tọ́lọ̀ fi ṣẹ́gun ní mọ́kà ìyẹn ni máa fa yẹlẹ. ìgbà tó ṣẹ̀ṣẹ̀ dé bẹ́ẹ̀ sí ọ̀rọ̀ tí kẹ̀kẹ́ ń dá dáwùlà ìsìlámù kalẹ̀ yóò dẹ̀ dáwùlà yóò dẹ̀ kọ́ ẹ̀jẹ̀ wá ara ti ń àdìsẹ́ níjọ́ àti tó bá wù wá. mọ̀rọ̀kọ́ àjọ mi àwọn bùkà wọlé wọn àti òǹkà ńlá síbi níbi náà lọ́wọ́ àjà fún wọ́n ilé kókó yẹn láti ẹ̀yìn ogun ṣùdù lọ́lọ́ọ̀dún bẹ̀rẹ̀ ní ìṣẹ̀ ẹ̀rọ títí títí títí títí tọ́lọ̀ ń fi ń fún níṣẹ́gun tọ́lọ̀ ń fi ń fún níṣẹ́gun títí tọ́lọ̀ tó wá fún gbàdúrà mẹ́ka tẹ̀sí lẹ́yìn tí mọ̀jìnà ti jókòó sáà mọ̀jìnà tó kó lọ ó ti di tiẹ̀ àwọn èèyàn abẹ wọ́n ti gba tiẹ̀ wọ́n ti ju ọ́lẹ̀ fún inú tí wọ́n ti yé kúrò náà ọlọ́run padà wá ṣẹ́gun rẹ̀ kò yé ọjọ́ mọ́ kálẹ̀ mọ́ṣálà ẹlẹ́ẹ̀kẹta mọ́ṣálà ní sèkì sèkì ẹlẹ́ẹ̀kẹta ìpẹ́lẹ̀ ẹ̀kẹta wá ní látẹ̀yìnbá tá a nìyẹn ti fi wọn ṣùgbọ́n ọ̀rọ̀ nípa àwọn tá a fẹ́ sọ yìí tọ́lọ̀ wọn bá sọ sóra ìdálẹ̀ láti sọ̀rọ̀ nípa ìgbà tí ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam tọ́jọ́ ìlú Madina alájùwá wa kọ̀ ó dẹ̀ fẹ́ kí gbogbo àwọn ará fún wọn tọ́ ọ̀bọ̀ yóò bá wọn ṣàdéhùn ẹ̀yin bẹ́ẹ̀ ìṣe lárúbáwá yìí bẹ́ẹ̀ nígbèrú wa ẹ̀sìn tí wá ti dé tọ́lá ń sọ̀kalẹ̀ ẹ̀sìn tí jẹ́ ń bẹ́ nu yíra àti nà tẹ́ ẹ bá tẹ̀lé wa kò sí wa ṣùgbọ́n tẹ́ ẹ bá lé ẹ̀rí tẹ̀lé wa á aláwọ̀ yìí láti máa ṣe é ṣùgbọ́n ẹ̀ gbọ́dọ̀ kí ẹ pọ̀ àpò wa ṣáájú ọ̀gbẹ́ ẹ̀ gbọ́dọ̀ já àpò rẹ̀ fún wa. bẹ́ẹ̀ bá ti wá ń gbèrú àwa láàyè ìlú ẹ̀ẹ́dì láyé ìtẹ̀sùn kò sí o si pààyàn kò sí pẹ́ẹ́lí kọ́ dàílà kò sí pẹ́ẹ́lí kọ́ da ìlànà ṣùgbọ́n o ìwà ni káwọn kọ́ wàá fẹ́ jà wá lónìí àwọn àdìgbẹ́ ní àti wọ́n ha torí kíkú ní ṣùgbọ́n àti sọ̀rọ̀ ayé ìwà àlùfáà lámà padà jà wọ́n lógun nítorí wọ́n dà rẹ̀. torí pé àwọn ibi ọmọ náà ń gan ṣe àdéhùn sí ọ̀dà tátọ́ ló bẹ́ẹ̀ yàn ṣàdéhùn. ìdí kan nínú ìdí tó ti yìí àwọn àmì inú àwọn onímọ̀ àtàwọn bàbá wo àwọn tàbá sí àbàbẹ̀ ọdún kàtí àbábọ̀ sí ìlú ṣe ẹ rí àwọn àdán wọn wá bà nígbà mọ̀tàmọ́ wọn làwọn bàbá táwọn tó wọ́n fún àwọn ọ̀rọ̀ àjọ àwọn ìgbà yìí àwọn bàbá bẹ̀rẹ̀ lọ́pọ̀ ní ìlànà ìgbà tí wọn kọ wọn kúrò nígbà ní màdínà tí wọn á ní jìnnà tí wọn dé ní ní àrùn pẹ̀lú ìtàn òkè ìta lọ wọn sì pariwo. tẹ́lẹ̀ gbà wọn wá pa wọn ẹ̀yìn kan wá yọ kọ́rọ́ òun bọ́ eré òun wá sáwá sí i. ṣùgbọ́n lójú ọ̀nà ọ̀pàdé àwọn méjì. àwọn méjèèjì lọ́pàdé kóró kára àwọn ọ̀tá àwọn ni yóò lè ní nípa ìmọ̀ ọ̀sọ̀ yìí ó sàkà àwọn ilé ṣùgbọ́n àwọn méjèèjì lọ́pà yẹn àwọn ni wọ́n ní ìdílé yìí lára àdílé tàbí òpè protection wà ìyẹn mú Muhammadu tó wọ́n pé torí ló tún ẹni pé ọ̀rọ̀ wọn pa bí ẹyẹ rà fún méjì bẹ di àwọn. àwọn ìdílé yẹn wá jẹ́ ìdílé tó kí àwọn àdìgbà ló bí ìdílé tí wọn nígbà ló yìí lọ wọn fún àwọn haúsá àti kọsọrọ àwọn àtibàdàn náà béèrè ní ọ̀gbìn ní àbáyà. àmì ìṣọ́lá ayọ̀ ayọ̀sọ́lá àwọn òyìnbó kù lọ́wọ́ àwọn tí ní fún lọ́wọ́ tí wọ́n ṣe fún òun lórí àtibá àwọn àdílé yìí sọ̀rọ̀ kán bá láwọn ìbàdí àti lórí àti san bí ìyá ẹni tẹ́lẹ̀ ní ìlú ànábì òun kí ọmọ òun àbí fáfá ó rò kọjá rẹ̀ kọ́ra ṣe rí nígbà tí wọ́n wá dé bẹ́ẹ̀ àwọn àtàwọn ẹni jọjọ ń sọ̀rọ̀ wọ́n náà ń sọ̀rọ̀ wọ́n jẹ̀jẹ̀ àwọn yìí. ìgbà tí kò rẹ ní èyí ní wáyé jáde lọ́yọ́ sí láti kọ̀pọ̀ ìwé lánàá láti fún lọ àtàwọn. àwọn kan ní wọn wá sí lókè pé a ní ìlú wá sí ọ̀rọ̀ wáyé ó sì dá wá ẹni tó tẹ̀lé nínú ìgbà ní òun náà jáde ìwé láti pa ọkùnrin yìí nàbà fáyì kò ló wàhálà àgbẹ̀ ẹnìkan mẹ́fà mú alọ́ ní ọ̀rọ̀ rẹ̀ gbogbo oṣù sáré lọ sí ọdún òkúta ńlá gbogbo oṣù làwọn ọkọ̀ jẹ̀ máa ń rí àgbẹ̀ làwọn ìlú ìlú wọn wá akéèké kéré lórí ẹ̀ lẹ́nìkan nínú wa nàbà lọ́wọ́ mẹ́fà ó ti lọ ọjọ́ òkúta yóò kọ́ ilé lọ lóṣù náà náà ní lọ́wọ́ ẹ má ẹ̀dìtì ẹ̀dìtì ọlọ́wọ́ àtàwọn ọmọ wa nítorí wọ́n ti fúlà wọn ọ̀pọ̀ ìdílé kò ní tọ̀ wá báyìí lè dìde kò tó wọn àtàwọn tàbí àwọn ìyàwó ni wọn ti pété pé ó bá wọn kà mẹ́rin lọ àwọn ìyàwó ti ọ̀rọ̀ àwọn eléyìí wọn gbọdọ̀ báyìí wà nù àkàlẹ̀ báwọn ẹbí tí wọn padà lé wọn wá kó àkàlẹ̀ lọ ọ̀yà àwọn àwọn náà ti mọ̀ bí wọn rẹ̀ ìyàwó ìyàwó ṣùgbọ́n ìyàwó líle strategy gbogbo bẹ̀ lọ́rọ̀ àwọn adára máa burú táwọn ń ṣe wọ́n lè mọ ibi tó lè padà jáde wọ́n ti wá ṣe ọgbà kalẹ̀ ọgbà tó ṣe rí pé o lè rọrùn fẹ́ẹ̀lì kẹ́kọ̀ọ́ bẹ̀ wọ̀ mo ti rájà àwọn ọ̀pẹ dàbí nù. wọ́n ti ndị bí wọ́n ti fi rájà bí wọ́n so wọ́n máa ra àwọn bí wọ́n ti ẹlẹ́wọ̀n tí wọ́n wá sálọ náà gbà wọ́n ìyẹn lọ́lọ́ ń pè ní ibi máa ní ṣoṣo ṣoṣo yẹn lọ́dọ̀ jẹ́ pé ilẹ̀ wa dàgẹ́ níbi fọ́rẹ́sì ẹbí ẹ̀bẹ̀ fọ́rẹ́sì ni wọ́n ti ta òkun ní ká sẹ́yìn lọ́wọ́ láyé ìgbà náà kọ̀dẹ̀ kí ní àmà fi jà nínú bọ́ọ̀lù ẹ̀sìn tàbí kò fi jà káàyè ẹbí ẹ̀sìn àwọn tó ń lẹ àròmù tàbá sàfàmà kálukú wọn ti wà nínú ọ̀pẹ tó nàá nínú mùrùkọ́lá yìí ọkọ̀ yẹn jẹ́ bí ibo wọn tà wọlé ẹ̀ máa.

ó sì lé àwọn yàrá àhájìṣe máa rí bẹ́ẹ̀ wọ̀ kò sí irinṣẹ́ bẹ́ẹ̀ láwọn ọmọ ọgbọ́n ọ̀pọ̀ fẹ́ wílò wọn kò sí tí wọ́n fi jáàkì kò sí gbogbo bá a bá lè máa káta àbàtì wọn ti fi gbogbo àwọn ni ti fi ṣe ojú lọ. àná ṣe ti àwọn wọn á lè gbọ́n àgbà ṣèlú àlọ́ àlọ́ ẹja máa dín ìlú àbí ìlú ìlú àbá dín ìlú. ṣùgbọ́n abala máa gbé lọ kátó bí ẹyọ kankan gan ilé ọ̀wẹ̀ ẹja máa dín ìlú. wọ́n ti kán náà lórí ìdàbí wọn dín wọn kán náà sẹ́nu kí inú ọba jáde inú ọba kí ló ṣẹlẹ̀. iná mu a bẹ́ẹ̀ ni pariwo yà máa bá yà máa bá yà máa bá yà torí àbá yìí pé àwọn tó òjì lè dá jáde mọ́ àwọn aráburú tí ẹ̀yìn tí ìbá sàbúrú kì í múra lẹ̀ dàbú àwọn tí a máa ń sàbúrú wọn ti máa ń múra ojú àbúrú lẹ̀ bí wọ́n kọ́ ni wọ́n padà lẹ̀ mo dùn múra lẹ̀ lórí jẹ́jẹ́ tó ń pè é báwọn alábàá torí wọ́n rẹ̀ pẹ̀lú yọ̀ọ̀ tó ọ̀dà àgbẹ̀kọ̀ mọ̀ tí a fi kọ́ ọ̀rẹ́ lọ́nu inú àjọ onímọ̀ ní ilé parọ́ ìgbà mọ̀ para tó ní ìrọ̀ parọ́ fún àwọn ọmọ tó tọ́ ọdún tó tọ́ dá. irọ́ làwọn ẹgbẹ́ ìdílé kọ́ ọ̀pá ó lè bá a bọ́ ń bẹ̀. ìwọ ọ̀rọ̀ yìí kẹ́kẹ́ mùsùlùmí àwọn parọ́ àwọn tí wọ́n wá ń bọ́ ọ̀fà ń fún àwọn parọ́ wọn. ìwọ àwọn àdírọ̀ wọn pa àwọn ìbò olùdó yóò lò ó nípa ọlọ́run yàgbọ́ àti yàgbé náà yẹn pọ̀. yàrá pariwo ti àbọ̀ ta ṣùgbọ́n bá wa ṣàdéhùn wípé ààrẹ jáde nínú màdínà rẹ lẹ ṣùgbọ́n tá a bá jáde wò ní pàwá ó ní padà wò ní pọ̀. lẹ́yìn ìgbà náà ó fún wa lọ́kọ̀ọ́ sí láti padà sí ilé wa láwọn kó àwọn nǹkan ní wa. ìdá àtìlẹyìn àkọlù ìdá àpò àti màdínà rẹ rẹ alẹ́sìn yìí na kìí ṣe pé pàmò lóhùn nínú àyẹ̀sìn rẹ lórí ẹ̀sìn ọ̀tá ẹni fi ẹ̀yìn pọ̀ ọ̀tá ẹni fi aláyàǹsì rẹ lọ́tà ẹni fẹ́ wú ìlú ọlọ́run tó lọ́wọ́ alájò ìtòrí ibi jẹ́ ẹ̀jẹ̀ nílẹ̀ wá jáde náà lọ́dún bàbá lókè báyìí kọ́dà ló gbòòrò òun ní ìlú lọ́ba jáde wọ́n wá wọn ní ìlú wọ́n wá rẹ̀ ní ìlú òun ní ìlú torí gbàgbé náà ti dé ìgbẹ́ tí wà á lọ àwọn olùgbà àwọn ọmọ òkú báyìí àwọn èyí kì í jẹ́ gbọ́ kádùá lọ́dún wọ́n wọ́n mú jáde àwọn onímọ̀ àti lóyè wa ẹni wọ́n tẹ̀lé ìgbà fún bí ọdún lórí rẹ̀ tán ó tún wà wọ́n gbá pákótà àdìgbò tẹ̀lé ìpákótì òní tẹ̀ tí ó bá bọ̀ wáyé tó wúlò bá wọn lóbi lọ pákó yóò yá èdè òṣèlú ìwé pákó ló ṣe òṣèlú láǹfààní ilé ìlú nílò yóò yọ pákó rẹ̀ yóò wá tó bí wọ́n ti kó ẹrú nílé tí wọ́n kó jámínú tí wọ́n bá ẹni jámínú wọ́n tó yọ pákó lé wọ́n tó ti ìyàwó ní burú àwọn ilé wa fẹ́ mú lọ́rẹ̀ lórí wọn ni ẹ̀ma jẹ kó pé ẹ̀jẹ̀ bí wọ́n ti kọ́ ọjọ́ ẹrù wọn lọ ní ẹ àwọn kan wà lọ́bí sá àwọn kan lọ́bí sá ibà tó tó di etí òun ọ̀yẹ́bà lọ́nà padà wà wáyé àwọn padà aṣọ nísìnyí àwọn ọlọ́wọ́n bọ̀ bàtọ́lá ẹ̀rẹ́jà wáyà nàná nínú ìtura yìí sáájú ní kí àwọn ìkàrà tó lọ bá ẹ lọ ẹ dáhùn náà. ṣé máa bọ̀tọ́ àtúndí ní nàkí káwọ́tà ọ̀tún náà wọ́ ọdún máa jẹun àlá oṣù ìlà wálé ìsinmi ńlá ọjà tá a lè jù. ètò ìbàdí yìí náà kò kù sí ìdádúró náà yìí kí ni ìrẹ́pọ̀ lòdì ní jẹ́rẹ́ abẹ́ ìpínlẹ̀ kó náà aláàbòsí ni mo ní kálá yẹn ní ní ní kòkòrò láàbò ní àbí o ní láàbò sísẹm kẹni tó lọ sókè o sísẹm náà à ń bọ̀ abẹ tí a ń gbọ́ mi yẹ gbogbo àwọn ọ̀dọ́ tó wà kò ní nínú nǹkan àìní ìlú ọlọ́run á ti ní fáyé fáyé lọ́wọ́ bàbá náà fara lọ́wọ́ à ń bọ̀ wá bẹ́ẹ̀ á sọ̀rọ̀ báyìí ìjà kan àti ìjẹ ní lórí rẹ̀. tọ́ba wa rí bẹ́ẹ̀ nínú olóòrùn sọ̀rọ̀ ó ti mélòó tá a sọ tóró kan ẹ ti gbàdé bá a ti máa ń sọ bẹ́ẹ̀ sílẹ̀ ẹ ti gbàdé. ó mélòó tá a sọ báyìí ẹnìkan ní mẹ́rin ẹnìkan ní márùn mẹ́rin àwa ní márùn mẹ́rin bẹ́ẹ̀ mẹ́rin sáré lè sọ bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ tí òkú bàbá ilé mú bọ̀ àbúrò dàgbà kẹ́dà sọ tọ́kọ̀ mú bíbí mo rọ̀ mi ò sọ kalẹ̀ orí bá sọ ọ̀gá yàtọ̀ ọ̀gá báwọn olùkórè ẹ̀kọ́ tọ́ba ti kí ìdílé ìjẹ̀lẹ̀ ní dọ́ọ̀tà àwọn ti dọ́ọ̀tà náà bí ìgbì mẹ́mẹ́ tọ́lọ́ mọ́ tọ́ba ti dàbò kò sí ní ìgbà sọ́dọ̀ ti bá kọ́ àjẹrẹ kódà ọwọ́ àkùnrin kọ́ ti lè wọ̀ kí ìgbìyànjú làwọn olùkọ́ tọ́lọ̀ ẹ̀kọ́ wà lọ́wọ́ kí ni àwọn ẹ̀kọ́ tọ́lọ̀ ẹ̀kọ́ wà lọ́wọ́ ẹ̀kọ́ mẹ́rin nígbà tí ẹ yẹ lórí ọ̀pẹ̀ tó gbọ́ yóò wá jẹ́ lóṣèlú àti sílẹ̀ lóṣèlú ọ̀pẹ̀ kí n dàrá ọwọ́ àlọ́ máa mọ̀ dá ẹ̀pẹ̀ tí ti dàrú ní jòlè ẹlòmíì sì wà òun mọ̀lẹ́ sàn ọ̀gá ni eléyìí ló ń mú ní lẹ́yìn tó kún fún ara rẹ̀ náà ló ń dúró àbí hali ọ̀rọ̀ ẹ̀ mọ̀lẹ́ àmọ́ lọ́gbọ́n wa. Gracias. náà ẹ̀rí pé a ní mọ́nìhálà mẹ́ta ní mọ́nìhálà ìgbésí ayé àdébà Muhammad sallallahu alaihi wa sallam ní Madina a ní àwọn sánú àwọn afáàdé ìdílé àti ìdílé náà táà dàbí bá ń sọ mẹ́tẹ̀ẹ̀ta sílẹ̀ ìmọ̀ àwọn ọ̀rẹ́ wọ́n máa rà mọ́ àníbàá tí ń sì fún gbà rẹ̀ wọn nìkan mú o wọn nìkan lọ àti mú orí kankan sọ ọyà ó bá fẹẹ gba àdúrà yìí. àdúgbò gbogbo bọ́ọ̀lù sí ẹlẹ́gbẹ̀ẹ́. tẹ ẹ ní mahala alákọ̀ọ́kọ́ ni anábì ilẹ̀ nílẹ̀. ìgbà amúra aláìlẹ́gbẹ̀jẹ̀ ilé mi jókòó báwo ni ilé yìí wà lọ́sẹ̀ tá à mi yé ó ti ó ti ó ti ka ní ìsì ìdáwọ́lá ìsàmìyà ìjọba ìlú wa kí ni àwọn nǹkan tó ìfọ̀kànbalẹ̀ yìí jẹ́ bóò làlàáfíà lóyún òde níbi bí àfíà ẹ̀rọ wáláyé ní ti pàdé ẹ̀sẹ̀ ní ọ̀sà àti òkèlà rẹ̀ òkèlà rẹ̀ ìtàbíṣà rẹ̀ olùkọ́ mọ́sálásí dáwà ti lọ ọwọ́ àwọn ìgbèrè ní ìsìn àmọ́ náà ti wá jáde àwọn ayàwó ní bá wa jèlù ọ̀tá wa ti ní ilé dáa ti gbọ̀nyẹ́ pẹ̀lú

tá a bá bí òbí ara wa tán bóò láti pòtẹ́kì tá a bí òbí ara wa. tá a bá ìrọ́sọ̀ àwùjọ wa tán tá a bí òbí báwo láti pòtẹ́kì. ẹni àwọn yìí ní ìbẹ̀rẹ̀ nàìjíríà nàìjíríà ni wọ́n jíríà rẹ̀ ní. ìran ló bá dá wà lọ́kọ̀ ọ̀yọ́ ń kàn kúrò àwọn ìgbà náà ní kọ̀ǹtò tiẹ̀ níwọ̀nba ìjẹ̀bú tiẹ̀ níwọ̀nba ìfẹ́ ní tiẹ̀ níwọ̀nba bọ́ yóò ti padà di ó ti padà di ẹ̀kọ́ tàǹgà àlú ẹ̀kọ́. àwọn haúsá wọn ní tiwọn ìtumọ̀ àgbọ̀nù fọ́ọ́dí òun kọ̀ǹtò wọn bẹ́ẹ̀ náà ẹ̀bẹ̀ kọ̀ àwọn ìgbò àwọn náà ní ẹ̀mpáyà ní nàìjíríà tó wà lọ́tọ̀ kálukú bá ti tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní kò dàpọ̀ àwọn àti wọn sì wá wọn sì borí omi yóò ń ta àwọn ẹ̀ka náà ń kú rárá rárá ní débi. nígbà mú alẹ́ mi máa sọ kọ́kọ́rọ́ sí alẹ́ mi lọ mi ọ̀rọ̀ tó ń ta. ìgbà kan fún ẹ̀ bí àwọn ọba ìlú méjì brazil ìdẹ̀lẹ̀ tó ti kú àwọn ọ̀gá wọn díẹ̀ díẹ̀ lọ lọ́dọ̀ àbújá kú báyìí yóò tẹ́ bọ̀ lọ́dọ̀ àwọn ẹgbẹ́ náà. wọ́n tún wá jọba ní alórí ní gbogbo ìlú lórí wa ó rọrùn fún wa láti tètè kọ́ńtà ilẹ̀ yorùbá torí yorùbá bẹ̀rù sí ilé pé ní sáwọ̀ yàrá ètò ìlú síbẹ̀ náà ní north wọ́n bá trọ́tọ̀ ìjọba ń lẹ̀ náà indirect wọ́n ń kúrò àwọn ìlú síbẹ̀ nígbà wá yá ìwà òjò ìdí ajé wọn lè tó ẹjẹ ajé wọn pọ̀ tó bá tó kéde gbogbo wa pọ̀ nínú abala ní sùn. nígbà wọn ajá wọn pọ̀ sáá ẹni wọn ti kọ́ òdìdí ilé tuntun mi wọn á dé ìdí ìdèdèlè ìdí ìdèdèlè wọn á yí kó ìdèdè àná èdè yẹn ọmọ ìdí ìtàn. wọ́n yé èdè tí wọ́n ti lu ìyá wọn já wá sí ẹrù ìlú tó ń bọ̀. nígbà tó wá rí bẹ́ẹ̀ tí wọ́n wá lò tán eléyìí tí wọ́n pọ̀ yẹn báwo ni yóò kó tẹ́tẹ́ ìwà lájà. àwọn náà wọ́n ṣe ní àwọn ọmọ wa sójà nígbà yà wọ́n ti ẹ̀mọ́ pé ìjẹ́ ìjọ lọ́mọ ìgbà wọ́n tó jọ òkú ń pé àwọn táwọn á jẹ́ àti àjàkúlá fi jẹ́ tá ti dé ní bá a pátá nà sí ẹnìkan wà á jókòó blóńdì ìfìyà ọmọ torí pé irú àwọn mẹ́yọ̀ tá níbi wá gbé ní Madina wọn á kọ́ nínú sóra ìwọ̀ mi. àwọn akẹ́kẹ́ mọ̀ ní ìbá ìjọba ó lè ní ìbá ìjọba. wọn àdẹ̀fẹ́ já sọ. ẹ wá wo àìmọye ayé náà sọ̀rọ̀ áàánì wà ní àárín yìí ó máa sọ fún òun. tẹ́wájú súra yìí ara àwọn ẹ̀kọ́ tọ́lọ̀ ń fẹ́ kọ́ wa ń bẹ̀ ó ní ìgbà ti bí ìyá rẹ̀ tó bá bí ìyá rẹ̀ báwo sẹ̀wọ̀n fẹ́ lómi ìlú ìdára rẹ̀ ó lè dùn ara ẹlòmíì wá dùn di ilé rẹ̀ tán ẹlòmíì gbìyànjú lórí ọ̀rẹ́ ìta ẹ̀sìn yìí ó tó tó gbèrè mẹ́sì yìí wọ́n lè bímọ àwọn ọmọ wọn lọ lé kí wọ́n hà kọ́ á ah, wọ́n sì ń lò wọ́n lọ sáré wọ́n sì ń lò àti táyà ìgbà owó tó ń lò wọ́n máa tàn án kò ní ibo tóun ti ń bíu àdìgẹ́sì bá dábòlà fún yìí àtúwọ́sà ní ìdáàbà náà ti padà rí ọmọ àtìyàwó yóò rọ̀ alọ lùlù yóò wà lọ tó wá dé ta yóò wá wò ní bí a àdúgbò ẹ̀ ní láti ẹ̀ láǹdí àdúgbò ẹ̀ náà tó ń tọ́ wá bí ìdí rẹ̀ bá ti wá ń jò àwọn tó bìrì nù wọ́n tó bí wọ́n bá láwọn ọ̀wá ní jò ilé ọ̀wá ní jò. ọlọ́run ọba wa ń kọ́ alẹ́ kọ́ pé bá a bá kọ́lé tán tá a máa lé ara gbà yí kalẹ̀. ẹni ọba jọta yọ wà á wọlé ayé ìbàjẹ́ nínú ní èyí kọ́lé tán kó máa dá a fún tán kó wá máa sùn tẹ́tẹ́rẹ́ wọ́n ní lórí ti ẹ̀ wọ́n ní àpárò bí máa níran tá a bá ní sọ́kùnrin ìjọba ń fẹ́ kọ́ wa ní sóra yìí a lọ́wọ́ abúlé tó àti ìyàwó àwọn ìyàwó yìí ẹ̀ má dára ní àwò wọ́n á wọlé tẹ́ ẹ̀kọ́ o ìlọ́kùnrin tó àti ìmọ̀ náà nìyí àwọn mọ̀nàbìkì ti darapọ̀ mọ́ yín àwọn àkàn sọ pára wọn ní èyí sára yín o wọ́n fẹ́ wọlé jù ìrọ̀bá àjọ mi yé ẹgbẹ́ ẹ̀ma yìí ní abẹ́ wò bí ilé tí wọ́n ti lè pọ̀ tó fi lè pọ̀ fáyìn tí wọ́n bá ti dì í wó kò ń lò kò sí ní ṣe kọ́ bẹ́ẹ̀ ó sì lówó ó sì lówó kọ́ yìí ayé òdòwó ilé náà ń tó lẹ́gbẹ̀ẹ́ wa ni wọ́n ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nítorí tọ́sẹ̀ tí a bá ní ká bìlù rẹ̀ ọjọ́ kan náà rí gbá mélòó wọ́n ń gbá mélòó ìgbà dáadáa kò ló sí ìgbà tí bàjẹ́ ìgbà mélòó náà ti tàn kájẹ́ ọlọ́mọ bàtí ajẹ́ mọ́ bàtà dáadáa wájẹ́ ilé ìwà ọlọ́mọ ti owó ẹ̀dá fún un. báwo la á ti kò tẹ́sí ìjọba àmọ́ dáadáa tá a gbé kalẹ̀ báwo la á ní ìdúró báwo la ní ìdí ọwọ́ yìí báwo la ní jẹ́ kí àbáwọ̀ kókó bá kan Allah tààrà náà gbé ìmọ̀ ọ̀rọ̀ nínú màá lọ gbé ìmọ̀ ọ̀rọ̀ kàlí ká òkú tó dáadáa. Súrà yìí ẹ̀kọ́ tọ́lọ́wọ́ bá ń kọ́ wa ń bẹ̀ kọ́ ọ̀kan nínú ẹ̀ tó dẹ̀ jẹ́ kọ̀ọ̀kan nínú ẹ̀ ń wọlé kàkúrà. àdúgbò nípa àdúgbò lẹ́nu wọ́n wọ́n fà á sábà sábà ọ̀rọ̀ ìgbà. ọlọ́run àwọn òbí dáadáa fún wa ẹ dákun àwọn olóòmù sọ̀rọ̀ ẹ̀yìn kí bàbá tó wà mọ̀ sábà làwọn máa ń bọ̀ káwọn máa ń tẹ́tọ̀ àwọn làkọ̀ọ́ ọwọ́ àti mílò tààtọ wa máa tani wọn àti lẹbi mọlá ó yà àti lẹbi ó ti lọ́wọ́ báyìí kọlẹ ìgbà sọ̀rọ̀ bíbí náà ti wá bẹ̀rẹ̀ ìgbà ńkọ́ la bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àti lọ́kọ̀ ẹ̀ lọ́dún hàṣ kí ni ìdíjà fún bẹ̀rẹ̀. lọ́dọ̀ ọba kì á ṣe rí ìgbẹ́ kò sí ààyè ẹ̀mí rẹ ti wá ń tó sẹ́nu ọ̀gbìn tó kò ní ara ara ló wà sí tó sẹ́nu lẹ́nu tó sẹ́nu lọ́nà àìlọ́ àlọ́ àmìlà ìtọ́jú náà wà ń gbà ẹ̀sùn rẹ̀ gbà ọ̀ya ibi tó ti sọ̀kalẹ̀ ń gbọ́dọ̀ ti sọ̀kalẹ̀ mọ̀dàlí yàrá. kílẹ̀ asẹ̀rí bẹ́ẹ̀ àwọn ọjọ́ kúta àyà olùgbèsẹ̀ rẹ̀ ọmọ ọ̀rọ̀ àgbẹ̀ tẹ́ẹ̀sọ̀ mara àrùn ní abẹ́fẹ́ jẹ́ ọ̀gán mara àrùn ọ̀yà ìlú ẹ̀sọ̀ kàlẹ̀ ara ẹ̀rí àbílẹ̀ ni àrọ̀ máa ń tó àmì ẹ̀hẹ́ yóò wà bẹ̀rẹ̀ tó àmì náà ti pọ̀ ẹ̀yìn ẹ̀tọ́ ẹlẹ́bi gbogbo ọ̀rọ̀ kí ló kọ tún á ló kọ̀ nàbí nàbí yíbi nàbí ìkànnì ṣùgbọ́n ìmúna bá àti pèlú kọ̀ ìmúna bá àti pèlú kọ̀ mo ní ìmúna bá lọ́dí àbúráwọ̀ àti ìmúna pèlú kọ̀ mọ̀sọ̀ntò àbẹ́ àti mọ̀sọ̀ ọdẹ ẹ̀dá ẹ̀dá ẹ̀dá mọ̀kọ̀ rí ju ìsáàbù ìwúlò nọ́mbà fọ́ ìyáyà wa yáyà mélòó níbi fọ́ ìnà. Kí wá ní sábà

ọlọ́run wọlá ètò rẹ̀ yóò gbà ń jọ sí yóò fàṣẹ fún mi bàbá rẹ̀ tó ní béèrè tó béèrè náà ẹni èjì kí n tó dé ní ìdílé gbàtà ìdí ẹ̀ta ọ̀yà. bí yóò bá ti máa ń ajé ló ọ̀nà mélòó lẹ́yìn mọ̀ tí wọ́n gbà lọ.

látara abẹ́ kó wá ń fi owó nàlá jẹ ìgbèrè pẹ̀lú pé adé ní wọ́n wọ́n sì máa ń bọ́ lẹ́yìn wọn àwọn ọmọ wa sára rẹ̀ yìí iná àlọ́bá wa níbi ká ń bọ́dọ̀ wọn máa ń lè lọ́jọ́ àìjí ọjọ́ kọjá àká èyí pé ní iṣẹ́ bẹ̀rẹ̀ láàrin sára rẹ̀ ọ̀rọ̀ tó bá ti gbé ọ̀rọ̀ tó wà tó gbé ọ̀rọ̀ tó ní pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ wa.

èyí tó máa ń gbé ìyàwó ìsìn ìtàtọ́ bí ẹ̀wọ̀n kó tó dé owó olóore bí i ọ̀rọ̀ máa bá yé ti wá ìwọ̀n gbà dé wọ́n ní ajé òdì òrìṣà ajé òdì ìjùmọ̀ rẹ̀ dọ̀kítà òdì òdì wọn náà ní kó mú owó ní ìwà tí ẹ fi bí yẹn tẹ́ẹ̀rì ní ẹ̀yìn àwọn òrìṣà ajé ń wá ọ̀ tẹ́ẹ̀rì gbà owó wọlé mo rò bá ra ìdìbò tó alákọ̀wá láàrin òrìṣà yẹn. àtòwú lọ́dọ̀ Yorùbá eléyìí tó dáa jùlọ tó kọ̀ bá jẹ lọ́dọ̀ ní àwọn kí ni máa wò pé ṣé dára tí máa rẹ̀ lówó tí ó lè ní ìtumọ̀ yóò ṣe ní ìtumọ̀ ṣe ìmọ̀lẹ́ tó ń bí ọ̀dà ìtumọ̀ rẹ̀ kí èsì lè ní owó lówó tọ́jà ń tọ́jà ń kí wọ́n mú o tẹ́tọ́ lẹ̀ wẹ́rẹ́ owó ń kú lọ bí ẹ̀jẹ̀ àwọn òbí bẹ́ẹ̀ lẹ́yìn. tọwọ́ yá o ẹ̀rí pé ìyẹn ló pọ̀ jù kí wọ́n mú tó ń lọ. Hmm? ọ̀rọ̀ ajé òwò náà wọ́n ń pè lọ́rọ̀ ajé wọ́n ń pè lọ́rọ̀ ọ̀rọ̀ ajé ni ọ̀rọ̀ ní owó wa sẹ́yìn àdúgbò tó bá ti pẹ̀lú ajé ní ọ̀pọ̀ ara ní owó ó ti jẹ́ ẹ̀rọ sáré ní ìlú ẹ̀rọ ó yà ọ̀rọ̀. Quiero que la calle. Rápido. Estoy viviendo con la فالعصر مش عارضنا ونعمل جسد وقتين نفضل إصلاح الله هو عبادة يعبدون لحق لا لا لا وده عم يا لوا عمل يا في البيت سيدي ما عم يا في الصلاة عمل يا في إصلاح وضع يعني بالحرارة وزيد عندنا الدولي ثم حالوا يعني عندكم الله عز وجل أنا النبي عنده عز وجل يوم يقول النبي قوم تسلم alọ́wọ́ òun náà yọrọ ti yọ kó ti kúrò ní spọ́ọ̀tì tó ti ọmọ ìlú òkè ní ìlú ìgbà tó ti ń yẹ ìṣòro ọkọ̀ ìbájú àlè nígbà yẹn ọ̀dọ́ ẹgbẹ́ ti àlè nígbà yẹn tó àwọn àjọ ọmọ oríṣiríṣi ní bẹ́lẹ̀ ọmọ ya wa náà ní mọ́ o ẹni kẹta ẹ má fi wọn pé ní kẹgbẹ yìí o ọ̀yà wà lẹ́yìn wọ́n ti wọ́n mọ́ ní ọ̀rọ̀ wọ́n ti tẹ̀lé lórí dẹ́kun adé dẹ́kun jẹ gàba lórí Yes. ọ̀rọ̀ tó kọ̀ ló wà lórí ọ̀rọ̀ yìí pọ̀ níbi ló sára ìwò ìbàdàn. náà máa ń lé ẹ̀dá. bí ìgbà wọn. àti owó rárá èmi ní kan bọ́ ọgbọ́n tí ọ̀rẹ́ ẹ̀ máa gbé ọ̀rọ̀ yọ wá jẹ́ ọ̀rọ̀ sí àná lọ́wọ́lọ́wọ́ owó tí bẹ ti fẹ́ ajé Yorùbá nìkan owó ló ti wà Yorùbá nìkan ló àwọn àlùkò kọ́lọ̀ wọn là wọn lò náà wọ́n á tún sọ̀rọ̀ àwọn ọmọ ìsìláàmù ìdàlá yìí rẹ̀ ìlú rẹ̀ ayélujára ayélujára ayélujára sọ̀rọ̀ àwọn ayélujára ìsìláàmù wọn. Ebi láti láyé láyé o, ẹni yóò tó fún wa ń lè lò láti lẹ́yìn láéláé kò ìgbó náà ní náà ìbá bẹ̀rẹ̀ lẹ́yìn ìdánrọ̀ òun náà máa pa òun. bẹ́ẹ̀ ni pẹ̀lú wọn ní bí àwọn wọn náà táwọn náà nílò àwọn ìyá yẹn ní pẹ̀lú wọn náà ní wọn kò lè ara ọ̀rọ̀ ojú kẹ̀kẹ́ ní ẹ̀kẹ́ ti máa ní ìdí ọ̀rọ̀ torí yóò ti dákọ̀ pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ kò sí ìkànnà bá ti lé wọn lára náà ń jọ nínú wọ́n wọn náà ń jọ àwọn sàlámà lẹ́kùn ní ọ̀pá yìí náà ayé jọ ní wàhálà ń pọ̀ ojú wàhálà pọ̀ ojú wàhálà rẹ̀ lọ́rùn olùdárọ̀ olùbá lọ náwó náà lọ́wọ́ àtúndì pé ìjọba ilẹ̀ èkó lẹ́kọ̀ọ́ wá ní wà ní wà lọ́wọ́ ẹni náà lọ́wọ́ ẹlòmíì ìlú aláìgbọ́ máa fi ṣe àfẹ́ àìjọbalẹ̀ àìkúnlẹ̀ kò ní ní ẹ̀mọ́ ní respect pẹ̀lú ẹ̀fẹ́ yàn ní respect Islam ọ̀pá ní ìwà ọ̀pá ní ẹ̀mọ́ ẹ̀mọ́lé ní ẹ̀mọ́ lọ́rọ̀ rí lẹ́nu ọ̀má onígbà ọ̀pá ní ọ̀rẹ́ dájẹ́ pé dájú sáárà lẹ̀ tó tún náwó sí ẹ̀ tó bá ti mú yóò pọ́n tà sí ilé ìwọ̀n tó yìí sáárà lè mú ta sẹ́mọ̀ sàtúntẹ̀ wà mẹ́ẹ̀ẹ́ yóò pé àkọlé tẹ̀ wà mẹ́ẹ̀ẹ́ ẹ̀jọ́ ti wà mẹ́ẹ̀ẹ́ ṣùgbọ́n fàárà lè bàbá ní òní ṣé ìjọba jẹ lórí ọmọ ìlú ayé o àràrà ẹni náà lọ́wọ́ tó elu àyè yóò lọ sí tó nígbà yẹn ni yóò dùbọ̀ mọ́ sí ọdún yẹn ló bàbá sí òye ìwà náà ní ìwà yẹn wà nínú bẹ́ẹ̀ wọ́n ní bàbá tó bá yẹ fà bàbá tán ẹ̀ yorùbá burú jẹ nínú ẹni tí a máa ń dọ̀bá lẹ̀ fẹ́ san jù lọ́jọ́ ni lórí fáwọn akẹ́fẹ́ kọjá lọ olóyè nígbà bẹ́ẹ̀ kò ní dọ̀bá lẹ̀ fáwọn ọmọ tó dé ìlú ìlú ẹ ìlú ẹ ní ìlú ẹ ọmọ rẹ wíwá ibi tí lẹ ti ń bẹ̀ ọmọ bàbá ni o ń da ẹ lórí jẹ́ni ẹ ọmọ ọmọ yóò wá sí lórí ìgbìmọ̀ ẹ̀sìn tó bẹ̀ tó bí bàbá lè fò kó dúró ìyọ́n lọ́wọ́ ajọ́ ẹgbẹ́ ní lọ́wọ́ àti àyè tí ó bá tó bá tó ń lu wá ilẹ̀ tí wọ́n ti kámẹ́rà lọ kò lè rí bàbá lórí òró kò tó bẹ́ẹ̀ o ó lè jẹ́ ìyẹn ìgbà àwọn àmì bí wọ́n bá ní ọ̀dọ̀ wa lè fàjà ní ìmọ̀ ọ̀dọ̀ wa kí ajá yìí lè rí rẹ̀ ẹ̀rọ wa ìmọ̀ ọ̀dọ̀ wa ìlọ́kùn àwọn aráàlú ìgbà tó ní ó lè jẹ́ ìrẹsì lọ́sí ẹ̀rọ àti láyé tó bá ti tó wọ̀ kí ló ní àárín ẹ̀rọ ìkórè ẹ̀rọ ìyá ọ̀sẹ̀ ẹ̀rọ ìwà àti àti ọ̀sẹ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت